five million naira níbo ni mo ti fẹ́ yẹn. mo bá yẹn ẹ kọ́sítọ̀ tó máa bẹ̀rẹ̀ sí nǹkan ní yìí wọ́n wọ́n ní ká fèsì késàrì fún késàrì kí wá owó ìka fún mi kó máa bá orí burúkú wọn lọ kó lè fi ẹ̀ka sí ẹ̀ka ṣàyẹ̀wò. kí ni tèmi àti wọn ni kí ni kí ló kàn mí bẹ́ẹ̀. àwọn ọ̀rọ̀ ṣe sọ̀rọ̀ báyìí náà àwọn ìwọ́n ni kí ló kàn bẹ́ẹ̀ kí ló kàn bẹ́ẹ̀. ó sì tẹ̀lé pé mo sọ fún ẹ wípé mr alao yìí àtọ kéde wọ́n kọ́ mi dénú dénú wọ́n wọ́n. ẹ go and sort them out now go and sort it out. No. Yeah. By myself. Yeah. Come off it. Just come off it. Èmi ní kí n lọ wá five million fún ọ, mo rò pé mo tó ń Àjọ máa wá ní ìlú ìjọba kí wọ́n ní kọ́ máa wà, èmi àti ìlú àjọ máa pawọ́ pọ̀ tá máa wà. Please, babe, don't forget that my marriage is at stake. I don't want to lose my home. Ó fọ́lọ́ ọba bẹ̀rẹ̀ máa wù mí rò bá jọ nítorí Ọlọ́run. Díkà wá pọ̀tà mi àti ẹ̀ka sọ máa ṣe láti ẹ̀ to àwọn pípú yìí kó kó kó rí burúkú kó síwájú kó má kó kó má bá tiwa jẹ́. mo dáàbò bíbá mo dáàbò tell you thank you for one sweet time. you, keep leading it on you, keep leading it on i mean sori sori sori nǹkan tó kó mi sí báyìí sìn. lọ́wọ́ bá àfìgbà tó ní máa ń padà bá èmi jẹ ó ti bá èmi jẹ náà ó ti bá èmi jẹ jẹjẹ mi ni mo jókòó mi tó máa pùṣẹ tó máa pùṣẹ tó máa pùṣẹ mi ní ojú olówó òmójú òmọ́ra. You don't know what's come over you can't control yourself. Oh, when it comes to you, I cannot control myself. Kì í jọ ṣojú olójú tí you. ò lè dákẹ́ ẹnu ẹ. I can't. But we got to deal with what we got to deal with. Oh, jọ́ torí ọlọ́run. your jẹ. Má dá mi dá. Báyìí jẹ ọkọ. Má dá mi dá. Má dá mi dá. Please. Can you just stop touching me? gbádùn ṣá. Àgùkẹ́ àmì náà òkè mú gbà mí ò wá òkè. Àwọn ò nǹkan ṣe ẹ̀ nǹkan ṣe ẹ̀ I know. Wọ́n ah. ti jẹ́ ká ti ẹyin ojú. Irú ọ̀gá ó ṣe. Àwọn olùfẹ́ wèrè wèrè.